Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìndínlọ́gbọ̀n. Agripa wá yíjú sí Pọ́ọ̀lù, ó ní. Ọ̀rọ̀ kàn ọ́ sọ tirẹ̀. Pọ́ọ̀lù bá nawọ́, ó bẹ̀rẹ̀ sí í ro ẹjọ́ tirẹ̀, ó ní. Agripa ọba aláyélúwà, mo kára mi sí olóríire pé níwájú yín ni n ó ti dáhùn sí gbogbo ẹjọ́ tí àwọn Júù pè mí lónìí. Pàápàá nítorí ẹ mọ gbogbo àṣà àwọn Júù dáradára ẹ sì mọ àríyànjiyàn tí ó wà láàrin wọn nítorí náà mo bẹ̀ yín kí ẹ fi sùúrù gbọ́ ọ̀rọ̀ mi. gbogbo àwọn Júù ni wọ́n mọ bí mo ti lo ìgbésí ayé mi láti ìbẹ̀rẹ̀ ní ìgbà èwe mi nígbà tí mo ń gbé Jerusalem láàrin àwọn ọmọ orílẹ̀-èdè wa ó ti pẹ́ tí wọ́n ti mọ̀ mí bí wọ́n bá fẹ́ wọ́n lè jẹ́rìí sí pé ọ̀nà àwọn Farisí ni mo tẹ̀lé nínú ẹ̀sìn ìbílẹ̀ wa ọ̀nà yìí ló sì le jù wàyí o ohun tí ó mú mi dúró nílé ẹjọ́ ní ìsinsìnyí ni pé mo ń ní ìrètí pé ìlérí tí ọlọ́run ṣe fún àwọn bàbá wa yóò ṣẹ ìrètí yìí ni àwọn ẹ̀yà méjìlá tí ó wà ní orílẹ̀-èdè wa ní tí wọ́n ṣe ń fi ìtara sin ọlọ́run tọ̀sán tòru nítorí ohun tí à ń retí yìí ni àwọn júù fi ń rojọ́ mi kábíyèsí kí ló ṣe wá di ohun tí ẹnikẹ́ni nínú yín kò lè gbàgbọ́ pé ọlọ́run a máa jí òkú dìde nígbà kan rí èmi náà rò pé ó jẹ mí lógún láti tako orúkọ jésù ará násárẹ́tì kí ni n ṣe tán mo ṣe díẹ̀ ní jerusalem púpọ̀ nínú àwọn onígbàgbọ́ ni mo tì mọ́lé lẹ́yìn tí mo bá ti gba àṣẹ lọ́wọ́ àwọn olórí àlùfáà wọn a máa pa wọ́n báyìí èmi náà sì ní bẹ́ẹ̀ gan-an ló yẹ wọ́n mò ń lọ láti ilé ìpàdé kan dé èkejì mo sì ń jẹ wọ́n níyà bóyá wọn ajẹ́fẹ́nu wọn gbẹ̀ṣẹ̀ ẹ̀tanú náà pọ̀ sí wọn tó bẹ́ẹ̀ tí mo fi lé wọn dé ìlú òkèèrè pàápàá irú eré báyìí ni mò ń sá tí mo fi ń lọ sí Damasku ní ọjọ́ kan pẹ̀lú ìwé àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà kábíyèsí bí mo ti ń lọ lọ́nà lọ́sàn-án gangan mo rí ìmọ́lẹ̀ láti ọ̀run tí ó mọ́lẹ̀ ju ti oòrùn lọ tí ó tàn yí èmi àti àwọn tí ń bá mi lọ ká bí gbogbo wa ti ṣubú lulẹ̀ mo gbọ́ ohùn kan tí ó ń bá mi sọ̀rọ̀ ní èdè Hébérù ó ní sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tó o fi ń ṣe inúnibíni sí mi ó farapa bí o bá ta igi ẹlẹ́gùn-ún nípa mo wá béèrè pé ìwọ ta ni olúwa olúwa bá dáhùn ó ní èmi ni jésù tí ò ń ṣe inúnibíni sí dìde nàró ohun tí mo fi farahàn ọ́ nìyí mo ti yàn ọ́ láti jẹ́ ìránṣẹ́ mi kí o lè jẹ́rìí ohun tí o rí àti ohun tí mo fi hàn ọ́ n ó gbà ọ́ lọ́wọ́ àwọn ènìyàn Ísírẹ́lì àti àwọn orílẹ̀ yòókù tí n ó rán ọ sí kí a lè là wọ́n lójú kí a sì lè yí wọn padà láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kí a lè gbà wọ́n lọ́wọ́ àṣẹ Sátánì kí a sì fi wọ́n lé ọwọ́ Ọlọ́run kí wọ́n lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa gbígbà mí gbọ́ kí wọ́n sì lè ní ogún pẹ̀lú àwọn tí a ti yà sọ́tọ̀ fún Ọlọ́run nítorí náà Agripa ọba aláyélúwà n kò ṣe àìgbọràn sí ìran tí ó ti ọ̀run wá ṣùgbọ́n mo kọ́kọ́ wàásù fún àwọn tó wà ní Damasku lẹ́yìn náà mo wàásù fún àwọn tó wà ní Jerusalem àti ní gbogbo ilẹ̀ Judea àti fún àwọn tí kìí ṣe Júù mò ń kéde pé kí wọ́n ronúpìwàdà kí wọ́n yí padà sí Ọlọ́run kí wọ́n máa ṣe ohun tí ó yẹ ẹni tí ó ti ronúpìwàdà ìdí nìyí tí àwọn Júù fi mú mi nínú tẹ́ḿpìlì tí wọ́n fẹ́ pa mí ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́ títí di ọjọ́ òní mo ti dúró láti jẹ́rìí fún àwọn mẹ̀kúnnù àti àwọn ènìyàn pàtàkì n kò sọ ohunkóhun yàtọ̀ sí ohun tí àwọn wòlíì àti Mósè sọ pé yóò ṣẹlẹ̀ èyí ni pé mẹsáyà ní láti jìyà àti pé òun ni yóò kọ́ jí dìde kúrò nínú òkú tí yóò sì kéde iṣẹ́ ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn Ọlọ́run àti fún àwọn tí kìí ṣe Júù. bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ báyìí Fẹ́stù ké mọ́ ọ pé. Pọ́ọ̀lù orí rẹ dàrú ìwé àmọ̀jù ti dà ọ́ lórí rú. Pọ́ọ̀lù dáhùn ó ní. Fẹ́sítù ọlọ́lá orí mi kò dàrú òtítọ́ ọ̀rọ̀ gan-an ni mò ń sọ gbogbo nǹkan wọ̀nyí yé kábíyèsí nítorí náà ni mo ṣe ń sọ ọ́ láì fòyà ó dá mi lójú pé kò sí ohun tí ó pamọ́ fún un nínú gbogbo ọ̀rọ̀ yìí nítorí kì í ṣe ní ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ Agripa ọba aláyélúwà ṣé ẹ gba àwọn wòlíì gbọ́ mo mọ̀ pé ẹ gbà wọ́n gbọ́. Agrippa bá bi Pọ́ọ̀lù pé. kíákíá báyìí ni o rò pé o lè sọ mí di kìrìsìtẹ́nì. Pọ́ọ̀lù dáhùn ó ní. ẹ̀bẹ̀ tí mò ń bẹ Ọlọ́run ni pé ó pẹ́ ni ó yá ni kí ẹ rí bí mo ti rí lónìí láì ṣe ti ẹ̀wọ̀n yìí kì í ṣe ẹ̀yin nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí. Agrippa bá dìde pẹ̀lú gómìnà àti Berenike àti gbogbo àwọn tí ó jókòó pẹ̀lú wọn wọ́n bọ́ sápá kan wọ́n ń sọ fún wọn pé. ọkùnrin yìí kò ṣe ohunkóhun tí ó fi jẹ̀bi ikú tàbí ẹ̀wọ̀n. Agrippa wá sọ fún Festu pé. àbá dá ọkùnrin yìí sílẹ̀ bí kò bá jẹ́ pé ó ti ní kí a gbé ẹjọ́ ń lọ síwájú Késárì.